èèyàn máa ń pa kóúnjẹ tó jiná ni. Ah! iná violence tí mò ń kú kù yìí. bó bá jiná tán yóò tabara alé yóò tabara òkú. wákàtí kan ni mo fún ẹ kó fi wá bá mi lágbódò àjẹbẹ ambulance tó máa wọnú agodo yìí ó bá lé ní thirty ó máa wọ náìtì náà. tí o bá fàyè gba wèrè apalẹ̀ tán o ìwọ gbogbo ìbú kúkọ ọmọ yìí ń ṣe. èmi ọmọ kọ́lẹ̀ tẹ̀kọ̀ ògúnlọ́sì ògúnlọ́sì bìlì sí gbogbo rẹ̀ ní bẹ́ẹ̀ nù mí ìbẹ̀ bí sí ọmọ àlè ní mí iná bẹ lójú mi. ovc ìka tó ń jojú kà. fáyà. fáyà fáyà. fáyà fáyà. yìí ni wọ́n ṣe parọ́ fún èmi. oh my gosh. ó ti gba ẹgbẹ́ nǹkan. Mm, <laughs> Tomisi loves you exactly. ó ti di trademark wọ́n máa mọ̀ pé àmì ti wà lára tó bá ti rí. kí ló fẹ́ fi ẹ̀dá ìsọ̀kọ mi ẹ̀yin tó jẹ́ kẹ́ wà nù yàrá èmi náà lẹ́yìn èmi náà lẹ́yìn tí mo lè fi ti géètì. ẹ rí nǹkan tó jọ wíìgì lórí ẹ̀yẹ kì í ṣe wíìgì o. Eh. oṣù ká ló ṣe sórí yẹn wá gbé ọkọ síbẹ̀. màá bá èmi náà wá mú oṣù ká mi màá dìrì gidi báyìí màá gbélé màá gbọ́kọ ẹ sí i àmọ́ kọ́ mo bàrígà ni yóò ti sún. you are the best what any body woman need dream for you olódùgbò sí. ọ́fíìsì ọ wà lọ́fíìsì pẹ̀lú new chief. mo kú ọ̀kadà. where do we start from. bẹ́ẹ̀ni kí ni mo bá ikú ló máa pa tèmi kọ́ lẹ́nu ẹni tó yẹ kó kan kéèjì kó gbé pamọ́ sínú ẹ̀. ó ti gbaṣẹ́ lẹ́nu ẹ̀ nìyẹn kẹ̀dẹ̀ máa ràn kí wàá ní tèmi. justice orí instagram you are very stupid. This care is not taken ọmọ ilé parẹ́ sí ọlọ́run. ẹnikẹ́ni tó bá rò wípé mi àti mákindé a ò ní fẹ́ra wa ọlọ́run ló máa dá ìjọ láàrin èmi àti ẹni. ẹni tó máa yí ilẹ̀ fast olúwa lẹ́gbẹ̀ẹ́. ọjọ́ tí ń bá Ah, you are welcome. Ìwọ ní kọ láti òru. Actually. Pé wọ́n sálẹ̀ lọ fún pé sáyà yìí ni wọ́n. Àgbálùmọ̀ yìí náà tó ọlọ́run wọn fà wọ́n. Wọ́n gbàgbé ẹ̀ ọlọ́run wọn. Ọlọ́wọ́ yìí náà ti tọ́ fún un. Mo ní mo ti lóyún mi ò dẹ̀ lè jọ́. Mo fọ́nà balẹ̀ gan ni o kàn dúró rárá. Ìwọ ní gbà ìyíta. Ìyíta. Kàkà kó go mí sílẹ̀, màá pẹ́, màá pẹ́ lánìí. lẹ́wọ̀ ẹ̀là níjọ́ ògún torí òkè bọ̀ aṣọ ọ̀nà ló mú bora ẹ̀wù ẹ̀jẹ̀ ló wọ̀ sọ́rùn ògún aládàá méjì ó fi kan ṣẹ́ko ó fi kan yẹ̀nà ògún onírè ọkọ mi ògún tó fi omi sílẹ̀ tí ń fẹ́ jẹ̀wẹ̀ hm. ń gbà lọ́wọ́ mi wá gbọ́ mi yé o kó o wí fún bàbá rẹ kó o pé èmi agbọ́dẹmú amẹ́kùn lóye mo pé ẹran tí òkun bá kọ́ pa tàgbẹ̀dẹ ní í ṣe o. kò sí bọ́ bẹ́ẹ̀ n ó jíṣẹ́ fún bàbá mi o. ọ̀ka rẹ̀. ẹ ẹ bàbá àgọ́sì. àdìgún ọ̀rẹ́ mi. bàbá àgọ́sì ẹdún náà nǹkan kan máa ń yà mí lẹ́nu lọ́rọ̀ yìí kí ló dé tó jẹ́ pé bàbá rèèyàn tó wá ra tàkúté àbí bóyá ọbẹ̀ yìí ń sẹ́ lára tàkúté bẹ́ẹ̀ bá gbé fún ẹ kì í tábà tó wá rẹ́ni tó tún gbébọn wá pé kẹ́ ẹ bóun tó ṣe àbí ó tiẹ̀ wá ra tuntun lọ́wọ́ yín ni ẹ tó kì í láì ṣe èèyàn ẹ dákun ṣe àwọn nǹkan báyìí náà tó lóò kì í tiẹ̀ ni. àdìgún ọ̀rẹ́ mi ẹni tó béèrè ló ń wádìí rẹ̀ gbọ́ hmm. ọmọ èèyàn lóríkì hmm. ẹranko lóríkì hmm. ẹja inú omi lóríkì ẹyẹ tí ń fò lókè olóríkì ewé lóríkì bẹ́ẹ̀ ni àwọn igi náà lóríkì tiwọn. gbogbo nǹkan ló lóríkì nù. ó rí i pé bí a bá ń kí ọmọ èèyàn oríire a mọ dìde. abẹ́rẹ́ yóò náwó àbúrò bá ń kí èèyàn náwó àbújá bàká ó mọ̀yàn lọ́wọ́. bá a bá wá kí ìbọn tá a rọ lágbẹ̀dẹ hmm. ó túmọ̀ sí wípé kò ní jẹ́ kí ọdẹ ṣìta. Hmm. yóò sì mọ jẹ́ kí ọdẹ mọ rẹran pa lóòrèkóòrè. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá iye mi pátápátá ní tẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi máa ń wò níwò pé ẹni tó wá ra nǹkan ó ti sanwó ẹ̀yin tẹ̀sí tá nǹkan ẹ ti gbowó kọ́ńkọ́ńkọ́ mọ́ lọ́nà tiẹ̀ lókù àdìgán ọ̀rẹ́ mi so ti jẹun. èyí ti jẹun o àwọn kò tí bá ti jẹun ní wulẹ̀ tí ìtìkọ́ débi. bagos. bagos. lálá yẹn nìyẹn o. àlá. bẹ́ẹ̀ ni bàbá mi. Hmm. Eh. bàbá mi ní gbogbo ìgbà tí mo máa ń rí ìyá ìlójú oorun tí wọ́n sì máa ń kọrin fún mi wọn ò fìgbà kan rántí gbogbo ohun tí wọ́n máa ń kọ lórin mọ́ àmì èyí jẹ́ kàyéfì fún mi òun ni èyí tí mo lámọ́júmọ́ òní gbogbo orin tí wọ́n kọ pátápátá gbogbo ẹ̀ ni mo kọjá ojú ayé ìyẹn ni ẹ̀rù sì bà mí mo ṣe ní kí n fi tó yín létí. ǹjẹ́ o lè rántí díẹ̀ nínú orin tí ìyá ọ̀hún mọ́ ń kọ tíwọ náà wá kọjá yé tẹ́ ẹ jọ kọ ṣé o lè rántí díẹ̀ fún mi nínú. báyìí pé òde ire òde ire ilé mo ní òde ire kóde òní ó sàn wá o òde ire òde ire. bàbá mi bó o lẹ́sẹ̀ mọ́ orin ọ̀hún nígbà tẹ́ ẹ̀ bá ń dojú oorun. Àlàkẹ́ Ọ̀kín ìyá Òṣogbo ọmọ ẹni pupa tí ń gbéyán pupa fàlejò pupa lórí ẹni pupa ojú ń tàlejò ojú ń tiyán nú odó bẹ́ẹ̀ lójú ń tọbẹ̀ nínú àwo tó ń ganran pupa. Ah, àbí amọ̀ kú ọ̀rọ̀ ọmọ ó túmọ̀ sí wípé o ṣàsùnpìyè o dijú kan ó làkún sílẹ̀ tó fi ń ṣọ́ èmi àtọmọ rẹ àpẹẹrẹ tó mú wáyé náà dáa ó dáa ó dáa báwọn ó ṣeun Àlàní. bàbá mi. ìyá rẹ lórí lójú oorun ìyá mi. Àlàní. bàbá mi. lóòótọ́ mọ̀jẹ̀sí ló wà nígbà tí ìyá rẹ̀ ti fi ọ́lẹ̀ tó fayé lẹ̀ tó gbọ̀nà ọ̀hún lọ àmọ́ gbajúgbajà olórin òun nìyá rẹ̀ ó túmọ̀ sí pé ó fẹ́ràn rẹ̀ ló ṣe mọ̀ọ́mọ̀ fara wọn. bàbá mi. orin tí mo sọ pé mo kọ jájú ayé yìí mo mà ti ń kọ ó mà sí díẹ̀ kódà mo kọ títí títí lójú ayé láàrin èmi àtàwọn ọ̀rẹ́ mi mo tó ń kọ fún wọn tínú wọn máa ń dùn bí ẹni pé. Pe ojú olórin wọ́n tiẹ̀ ti sọ fún mi pé kí n fẹ́ kan mú olókùnkúndùn kí n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ orin àmọ́ gbòógélé tí ẹ ń tẹ́ pé níyà mi kọ tí wọ́n wá kọjá ju ayé ìyẹn ló ṣe mí ń kàyéfì mo ṣe ní kí n tètè fi tán yín létí. ṣé o rí fẹ̀kàn tẹ́lẹ̀ nígbà tí ìyá rẹ̀ ń bẹ láyé gbogbo ìgbà ni mo ń tẹnu mọ́ wípé ohun òun kí ọmọ tóun bá bí nínú kó ṣiṣẹ́ orin wípé bọ́mọ òun ò bá sì ṣiṣẹ́ orin ohun tí ó wù òun ni pé òun ń bẹ láyé o àbóhùn papòdà kí ọmọ ọmọ òun kò gbégbá orin. Àlàní bàbá sọ pé afẹ́hun tó dáa kó yọjú bí n tó dá bá wá yọjú bí ò bá wá wọn ní kọ́ ìbéèrè mi sí ọ ni wípé ṣé iṣẹ́ orin kíkọ yìí ó wù ọ́ fúnra lára rẹ tọkàntọkàn. bàbá mi ó wù mí. bó bá rí bẹ́ẹ̀ Alani mo fọwọ́ sí fún ọ látòní mo fẹsẹ̀ sí. Si kódà mo ti gbogbo ara bọ̀ mo sì wá ṣèlérí fún ọ wípé wọn ó ṣe àtìlẹ́yìn tó péye títí tí wọn náà ó fi dókè àgbà nínú iṣẹ́ orin. Ah, bàbá mi. bẹ́ẹ̀ ni. wípé ẹ fọwọ́ sí kí n máa kọrin lọ. èmi á nípọn láyà bí rẹ. ẹ ṣetán láti tì mí lẹ́yìn pé kí n máa lọ ní sí nǹkan kan. bẹ́ẹ̀ Ah.

alájọkẹ́ àsùnlé ẹ káàsán àwọn bá mi ń gọ́. wọ́n ń bẹ lálàáfíà. bẹ́ẹ̀ bá délé ẹ bá ń kí wọn ẹni mo ní ẹ kí wọn. wọ́n gbọ́. ó dàbọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o. olórin olórin. bàdé kú ojú mi ò kú lára ọba alájọkẹ́ iná. agbẹ́dọ̀ a gbọ́dọ̀ hùwà àgbàyà àwọn sàábé lẹ́yìn tiwa tó jẹ́ jagunjagun fún wa láwọn ọmọ tá à ń pè tá à ń ránṣẹ́ àwọn gangan lọ́kọ wọn àfẹ́sọ́nà. oyè mi ọ̀gádà wọn yẹn gan kò dẹrùn. bó bá ti yí ọ gbójú kò ń bẹ adìyẹ oṣù gbọ́dọ̀ jẹ fún ara wọn. olórí ojúmọlẹ ò ṣáà kúrò lọ sí. ẹ já lọ já máa lọ. ọ̀gá lọ́mọ yẹn fi ṣèwádìí kan báàdì ìgbòjì ẹ̀. má sọ̀rọ̀. ẹ dákun aya mi mò ń béèrè fọláwẹ. fọláwẹ ò sí nílé òun àtẹ̀gbọ́n ẹ̀ ti jọ jáde nílé látàárọ̀. Ah! ẹ sì mọ̀gbà tí wọ́n padà wọlé. Ah! mi ò lè ní pé gbà báyìí ló máa padà délé. Ah, bó bá ti wá dé ẹ bá ń ṣàlàyé fún pé ọkọ rẹ̀ bá dé kú àtàwọn sàábì rẹ̀ wá wálé o bó bá ti dé ẹni mò ń yọjú sí mi ẹ sì ó dáa ń jíṣẹ́ ẹ̀yin sábẹ́ ẹ̀jẹ̀ á lọ. fọláwẹ̀ tá a bá ti délé kó wá sáré bá mi ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ. oúnjẹ yìí náà ni ah, kí ló dé. Ah. ẹ káàsán. ládé kú. ẹ kújọ mẹ́ta. <laughs> ọjọ́ kan pẹ̀lú. fọláwẹ̀ wọ́n délé ń jò ní ààbọ̀ nílé bá a tún ṣe ń bọ̀ yìí àtèmi àtàwọn sàbẹ̀ mi mo tún yà lọ́dọ̀ rẹ náà àbá ṣé òun sá fún mi ni. ewu làbọ̀rọ̀ máa sá fara ẹni bẹ́ẹ̀ mi ò bá ti sí ilé wọn ń bá mi lé. ẹ ká tiẹ̀ wá gbà pé bọ́ọ̀ bá sí a lè bá ọ àmọ́ ṣé kò lẹ́tọ̀ọ́ sí pé àwọn tó jíṣẹ́ fún ọ pé mo wálé kí wọn náà ó sì mú fóònù kó pè mí lórí aago. bàdé kú o wọ́n jíṣẹ́ rẹ pé o wá ń délé o ẹ wo ẹ má bínú ṣe rí ní àtàná lèmi àtẹ̀gbọ́n mi ti ń jáde kódà gan ibi ìjáde kan la ti ń bọ̀ lóòótọ́ ni kò mm. parọ́. n ò bínú n ò gbọ́dọ̀ bínú sólólùfẹ́ mi àmọ́ ọ̀rọ̀ wà ìgbà wo ló wà ráàyè tèmi rè ó jọ jókòó sọ. ààyè ṣe rí ààyè tẹ́wù yẹn òun gangan ni nǹkan o torí mi ò ń ráàyè mi ò ń ráàyè ẹ wo ẹ̀gbọ́n mi hmm? ṣé ẹ̀yin ò rí pé òòrùn yìí ti pọ̀ jù ẹ lóòótọ́ ó ti pọ̀ Ah, ẹ já mọ̀ lọ. Ah, ah, fọláwẹ̀ wọ́n ní òpó ni ló ń ṣọlá tí ẹ farabalẹ̀ kó gbọ́ nǹkan tí bàdékù fẹ́ sọ àbí. ẹ ó ti dàbẹ́ ọ̀rọ̀ yín ti yé mi bóyá tẹ̀yìn bá ṣe tán ẹ bá mi lọ́nà ṣe gbọ́. Um, bàdékù wo gbogbo nǹkan tó ń ro lọ́kàn pátápátá gbogbo ẹ̀ ló yé mi o àmọ́ mi fẹ́ kó fọ̀rọ̀ yìí ṣèbínú jẹ́ ká gbàdájú pé ọmọdé ló ń ṣe Fọláwẹ̀ tó bá wá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ Fọláwẹ̀ gẹ́gẹ́ bó o ṣe ń sọ ní gbogbo ìgbà sùúrù tó pọ̀ lájọṣe o èmi àti ẹ láàjọ sọ̀rọ̀ sí Fọláwẹ̀ létí títí tí ó fi gba tiẹ̀ tí ó sì nífẹ̀ẹ́ wọn náà gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ mo wá fi ń dá ẹ ní májẹ̀mú pé bí mo ṣe ń lọ ìtí délé ọ̀rọ̀ rẹ báyìí ni màá lọ bá Fọláwẹ̀ sọ ó dẹ̀ dá mi lójú pé yóò gbà. ṣé mo dúpẹ́ fàdéra ṣé. fọkànbalẹ̀ ṣé o ti gbọ́ ṣé mo dúpẹ́. ó dàbọ̀ ó dìgbà kan náà ó dàbọ̀ ó dàbọ̀. Bádékù sọ ò lérò pò jẹ ká sí kinní òun fọmọdé yìí ni. ṣé kinní. ká gbé níyàwó àsàǹtẹ. agbẹ́dọ̀ a gbọ́dọ̀ dánrú ẹ̀ wò tí má ní mo fẹ́ lo gbogbo agbára tí mo ní mo fẹ́ lo pò mí nínú ìlú yìí mo fẹ́ gbọ́mọ náà níyàwó àṣàǹtẹ̀ kò sí bàbá ńlá kó ẹni tí ó sì mí lọ́wọ́ ẹ̀ wò àmọ́ bí mo bá wá fà lọ títí tí mo fà lọ́tún lọ́sì tọ́mọ náà ò bá já mọ́ mi lọ́wọ́ ńkọ́. Bádégún ọ̀rọ̀ àgbà. Olórin. Òòṣà. Ẹ fi múlẹ̀. Ìka ẹ̀yàn. Bádégún ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má jòó yà ń lẹ́nu pé mo pe ìpàdé òjijì àṣé ọlọ́run ọba lálẹ́ wí lè ṣe ọlọ́run ọba ní fi àṣẹ sọ́mi ènìyàn lẹ́nu ọ̀rọ̀ nípa orin tẹ́ ẹ ní mo lẹ́bùn rẹ̀ pé kí n mọ̀ fi ṣiṣẹ́ orin kíkọ ǹjẹ́ jẹ́ pé bàbá mi ti fọwọ́ sí. ṣe ẹ wá wo ohun tí dádì wá ṣe wá wo ohun tí dádì wa ṣe ẹ wá wo ohun tí dádì wa ṣe. bàbá wa ti sọ pé kó má ṣiṣẹ́ orin lọ bàbá wa ti sọ pé kó má ṣiṣẹ́ orin lọ ẹ wá wo ohun tí dádì wa ṣe. wá wá wá ìsì wá wá wá wá ah. ah, congratulations. congratulations. congratulations. congratulations kíní kan mo fẹ́ yé wa n tí àwa ń rí bá mi rẹ̀ náà ti rí. bẹ́ẹ̀ni sẹ́wọ̀n pẹ̀lú ìlú tá a wà yìí kò sálákọjọ kankan débi pé àwọn ará làkọta hmm. gbogbo ẹ máa dákẹ́ rárá bí omi inú àmú ni. Eh, bóòlù ti forí tẹ́lẹ̀ bí ó ti rí nù wọ́n ní bẹ́yàn bá ń kọrin tó rin ọ̀hún òdù kí ló ń fetí ara ẹ̀ ṣe. ó ń fetí ara rẹ̀ gbọ́ dákun joel nu àti kabiru ṣé náà náà wọn mọ ń kọrin àmọ́ wọ́n mọ̀ wípé orin dorin lọ wọ́n lè kọrin tí wọ́n ń tà irú ilé nìkan wọ́n ti ń kọ́ sórin wa nù. sórin náà nù ẹ wo ẹ wo ẹ jẹ́ tó fi ìdùnnú lé ayọ̀ fún yín kì í ṣe pé bàbá mi lòun ó ṣàdúró tì fún mi lásán o bàbá mi ní àti ṣẹ̀kẹ̀rẹ̀ àtàrò àti dùndún àti sákárà àti gbogbo ohun tá a fi bẹ̀rẹ̀ sí mọ ọkọrin pátápátá wọn láwọn ṣe tá a ti fún a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyá ọmọ. a ní bàbá kan. bàbá àrà tó mọ ìyá ọmọ. òbí wa ṣeré. bàbá àrà tó mọ ìyá ọmọ. òbí wa ṣeré. bàbá àrà tó mọ ìyá ọmọ. wá wá wá wá rí sí i. ṣé wàá retí ìdùnnú tí wàá ṣubú láyọ̀ báyìí. ó ṣubú ó ṣubú. tóbi tí wàá lọ lálẹ́ omi tá a fẹ́ gòbì sí ọ̀rọ̀ náà ti wàá dọ̀rọ̀ àgbàjọ wa báyìí o. Hmm. a wàá gbárùkù tọ̀rẹ́ wa lọ́yọ̀ kọ̀ọ̀kan nítorí pé tọrẹ wa bá fi lè débi gíga àwa náà ti ga. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. yìí wá túmọ̀ sí pé tábà ilé jọ kó námọ́ bẹ́ẹ̀ tó bá ti jiná báyìí gbogbo wa láàjọ jẹ́ kalẹ̀. ó bá dàjọ jẹ. tí ó dùn yùgbàyùgbà. ẹ wá gan-an kí ló mẹ́gun wa tó lè pààrọ̀ jù mo ní kí ló mẹ́gun wa tí kò lè pààrọ̀ jù tó bá ti yegún ọ̀rẹ́ wa ó ti yọ ọ̀rẹ́ tiwa ni ká lè bẹ kíni ká bọ́ sí gbòòrò ayé ká bẹ̀rẹ̀ sí kíni ká máa tún gbà. ká lu tún gbà tún gbà tún gbà tún gbà gbà gbà ẹ èyí tó ṣe kókó jù bẹ́ẹ̀ ni bá a bá ṣe rìn la ṣe ń kó ni o hmm. bó ní gbá bá dẹ̀ ṣe pé gbá rẹ̀ lọ́ ṣe máa bá a gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èmi ò bá mọ̀ bá wa pé ká polongo nínú ìlú yìí fún ìfilọ́lẹ̀ ẹgbẹ́ yìí hmm. kọ́ mọ̀ pé olórin kan ti wà nínú ìlú yìí tí ń jẹ́ Àlàní ọmọ yóò ṣogbo ah, ká pọ́nlé kó milẹ̀ jìjì kọ́ mọ̀ ah. pé olórin kan bẹ́nu lù yìí. a ah, pàkéjì rẹ̀ bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a pàkéjì rẹ̀ a pàkéjì rẹ̀. Ah. ọ̀rọ̀ ọlọ́pọ̀lọ́ ló sọ. bẹ́ẹ̀ni o labọ̀dé mẹ́ka. o ti fún o ti fún mi. labọ̀dé mọ́kà mi ẹgbọ́n bàbá mi ló bá mú bọ́ mọ́kà. alàlàyé olóhùn orin alàlàyé olóhùn orin o ẹ bá wọlé ẹ fàlàní sí o. lẹ́bùn orin abẹ́rẹ́ ah, bó ṣe ń kọ gbogbo orin náà bó ṣe ń dá ṣákáṣáká lẹ́nu ẹ̀ ha tá a bá rí ẹni tó sọ pé kémi Fọláwẹ̀ kí n má bàa láníṣọ́ rẹ̀ wọn ò tí ì náà. Òṣogbo pẹ̀lẹ́. ẹ ṣeun bàbá mi. bó o ni. ah bàbá mi àṣetájá bá lẹ́ni lẹ́yìn dandan ni kò pọ̀ bọ̀ hmm. ah mo máa dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ ẹ̀yin ni wọ́n mọ̀ sí ní gbogbo ọjọ́ ayé mi. Ah, ah, ah, mo wé bá ọmọ àlàní Olódùmarè ní ẹjọ́ àsìn òun sì ní ká fọpẹ́ fún. bàbá mi èmi tí mo sọ bẹ́ẹ̀ náà tèmi yé mi ìgbà wo náà lẹ fún mi ní yọ̀ǹda pé kí n mọ ọkọrin bàbá mi rìhásà lásán la mọ̀ sí ní gbogbo èrò pọ̀ ti bà á ni wọ́n pẹ́lẹ́ alórí bàbá mi wọ́n máa jó bí ẹni pé wọn ò rí ẹnìkan kan kọrin fún wọn rí wọn ni wọ́n wá ń pariwo lọ́tún Àlàní o Àlàní o Àlàní o Àlàní ọmọ ìyá Òṣogbo wọn ò jẹ́ ìrìn mọ́ ń gbòòrò bàbá mi sí bẹ́ẹ̀ lèèyàn ṣe lórúkọ ni. Àlàní bàbá mi. o mọ ìrí nǹkan kan késekése nìyí tó rí òun. Hmm kàsàkàsà mọ̀ ń bọ̀ lẹ́yìn wò mí òkìkí tó o ní ò tí ì tó hmm. owó tó o ní ò tí ì tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí náwó ni hmm. ọlá tó o ní ò tó yóò ṣe mọ pọ̀ sí ni ṣé ẹnu ọjọ́ mẹ́ta ìkọ́lẹ̀ sọ pé ẹ fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ yín ó rí nǹkan ó mọ̀ pé ìyá rẹ ìyá Òṣogbo ó ń bẹ lẹ́yìn rẹ ó mọ̀ pé Olódùmarè ń bẹ lẹ́yìn rẹ àwọn tó láyé ń bẹ lẹ́yìn rẹ wọ́n fọwọ́ tì ọ́ báyìí wípé kó o mọ̀ nìṣó wò mí ìkìlọ̀ kan lèmi kàn fẹ́ ṣe fún ọ mọ̀ báyàn já o mo bá yàn dìde mo sì bá wọn kẹ́gbẹ́ pé kí leléyìí ó ṣe fún mi kódà bó o bá rí àwọn akẹgbẹ́ rẹ tí wọ́n ń bínú rẹ tó o sì mọ̀ pé wọ́n mọ̀ ọ́n mọ̀ lára ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé o gbọ́ bó o bá gbọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé rí bó o bá rí mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé o kàkà kó o sọ́dìjà pè wọ́n kẹ́ parí rẹ̀ ń tùbínú bíi kẹjọ mọ béèrè àníyàn lọ èkìlọ̀ mi sí ọ̀nù àtàmọ̀ràn. Hmm, ẹ ṣeun bàbá mi o ṣeun àgbà ò ní tán lórílẹ̀ ẹ ṣeun mo dúpẹ́. gbéra ń lẹ́. àwọn ilé títí bẹ̀rẹ̀ ah, ah. fọláyẹ báwo. kí ló ṣe é ẹ̀gbọ́n mi ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ̀rọ̀. ǹgbọ́. mi ò mọ bí mi fẹ́ sọ fún yín ọ̀rọ̀. Fọláwẹ́ ó mọ̀ wípé ò ní ẹnì kankan lẹ́yìn èmi nìkan ìwọ nìkan dẹ̀ làbúrò tèmi náà ní ọrùn onítọ̀bí títí ká wá fi ọ̀bẹ ká fi bù ẹ náà la máa fi sọ ọ́ nǹkan tó bá fẹ́ sọ gangan ni kò sọ fún mi kí ló ṣẹlẹ̀. Alani. kí ló ṣàlàní. mo nífẹ̀ẹ́ o ìwọ mo nífẹ̀ẹ́ gidi ni ìwọ òbú yìí mo fẹ́ kí ni àti ẹ̀ kájọ kájọ wà pọ̀ báyìí ó nífẹ̀ẹ́ mi kí ni ó dé nífẹ̀ẹ́ kájọ máa ṣe bí ọkọ àtìyàwó. Fọláwẹ̀ ṣé lẹ́nu ìgbà tẹ́mi àti ẹ lọ sí rìhánṣá ọmọkùnrin ẹ tó o tó dé bó ṣe ń kọrin lásán mo ti sáré nífẹ̀ẹ́ lọ́wọ́ kan nígbà tó wọ́n sọ pé onífẹ̀ẹ́ àlàní ọmọ yóò ṣògbó ibo ló fẹ́ fi bádé kú sí dá mi lóhùn ṣé gbogbo ọlá mọ̀ pé ọkọ àfẹ́sọ́nà ẹni. mo ń ṣọkọ àfẹ́sọ́nà tèmi o ìyẹn lọ́dọ̀ tiẹ̀ lọ́kàn tiẹ̀ ó ń fi mí ṣe àfẹ́sọ́nà ẹ̀ àmọ́ lọ́dọ̀ tèmi kò rí bẹ́ẹ̀ rárá o bádé kú bíi ti báwo. Ah. lẹ́nu kan báyìí o ti yóò fẹ́ Àlàní ọmọ ìyá Òṣogbo morocco àbúrò mi ti wà in love níjọ́ wo síjọ́ wo ah, ìwọ ọmọ yìí. ewu ewu ẹ̀gbọ́n mi ẹ kàn sọ pé lọ́jọ́ wo sọ́jọ́ wo lọ́dọ̀ títí yín nìyẹn o àmọ́ lọ́dọ̀ tèmi ó ti pẹ́ o ó ti pẹ́ tí mo ti wà lórí iṣẹ́ bọ̀bọ̀ yìí o tí ò tiẹ̀ rí mi bí obìnrin rárá tí bá wà wájú ẹ̀ bọ́kọ̀ máa rí mi bí nǹkan mi ni bí pé mi ò tiẹ̀ mi tiẹ̀ jó obìnrin lójú ẹ̀. ẹ wo ẹ̀gbọ́n mi ó ní ọjọ́ kan gan tí mo lọ sídìí arọ ibi tí bàbá ẹ̀ ti máa ń ṣe àgbẹ̀dẹ mo kàn mú chain kan táyà ẹ̀ ti bàjẹ́ kan mo kàn mú débẹ̀ pé kó bá mi fọ̀. èmi ò lọ fọ chain o òun gangan báyìí ni mo fẹ́ lọ rí àmọ́ ńgbà tí bòbó ìbò tà báyìí ó rí mi báyìí kàn ní à lókè bàbá mi àwọn sílé kíní kan kò tiẹ̀ rí mi kò ṣe bí ẹni pé obìnrin ló dúró síwájú ẹ̀. níwò ọmọ tó dáa báyìí. ẹ wo kò rí mi bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi kò rí mi bẹ́ẹ̀ o. ó ṣe bí ẹni pé òun ò rí ẹ rárá. Hmm. ẹ àmọ́ Fọláwẹ̀ kí ni nǹkan tó fẹ́ kí mi ṣe lórí ọ̀rọ̀ yìí kọ́kọ́. Ah, ẹ̀gbọ́n mi nǹkan tẹ máa ṣe pọ̀ gbogbo e, e, e, àwọn bóńtẹ́ iná máa ń lò gbá yẹn tí gbogbo ẹ fi máa ń lọ dídí fún yín tó yẹ gbogbo nǹkan tẹ bá fẹ́ báyìí ẹ̀dẹ̀ máa ń rí ni ọgbọ́n yẹn mo fẹ́ kẹ́ ṣe fíìmù náà ẹ jọ kó tiẹ̀ kó rí ni. ó dáná o mọ̀ wípé mo nífẹ̀ẹ́ gan o mọ̀ pé ìdùnnú ẹ̀ ò ní dùnnú mi gbogbo nǹkan tó bá dẹ̀ ń fẹ́ tó bá wà níkàáwọ́ mi láti ṣe ó yẹ kí n lè ràn ẹ́ lọ́wọ́ mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ àmọ́ báyìí la máa gbà wọlé sí lára ètè obìnrin la máa lò ṣùgbọ́n mo máa sọ pé obìnrin ló lè tẹ̀ jù ètè yẹn kankan la máa wá lò ní táìmù tá a wáyé èmi àti ẹ̀ a máa plan a máa lọ bá àlàní nílé pé a fẹ́ jọ ìrìn àzá ẹ̀ wípé tó bá ti ń kọrin èmi àti a máa bá jó tó bá dẹ̀ ti lè gbà sí wa lẹ́nu báyìí ló bá tán bá ṣe máa wọlé sí lára nìyẹn ṣé orí tó ń bá ti ń kọrin báyìí èmi àti àwọn àjò ijó tiẹ̀ ló máa wá le jù nínú gbogbo ẹ̀ wà á dájú pé gbogbo tí àlàní bá ń kọjú sí báyìí mo máa gbèdì gbàgbẹ́ wà á máa gbèdì lọ sí báyìí wà á yí báyìí wà á yí sọ́tún wà á yí sọ́sìn mo mọ̀ pé tó bá máa fi jó dáadáa bọ̀bọ́ yìí máa wojú ẹ̀ ah, ah, ìwọ ọmọ tó dùn báyìí àlàní bá wo ó máa wo é dáadáa fọkùn ẹ̀ balẹ̀ ó dá mi lójú n mọ̀ kó máa wù ẹ́. ẹ̀gbọ́n mi ah! ṣé gbogbo ọ̀rọ̀ oníjó yìí ṣé ó ṣáà máa ṣó máa ṣó máa ṣiṣẹ́ ṣá. sọ fún yín kókò rí mi rárá o ṣó máa ṣiṣẹ́. ọlọ́wọ́ ṣe kò jẹ́rìí mi ni nǹkan tí mo sọ fún ẹ nǹkan tó máa ṣe ṣe fún ọ ló máa bá dé ó dà fọkàn ẹ balẹ̀ jẹ́ ká ṣe wò tí o bá ti wá ṣe ṣe má bá mi sọ̀rọ̀ mọ́ kọ́ mi lẹ́gbọ̀n ẹ̀ léèmí. ṣé mi wá òun jẹ́ bá yín sọ̀rọ̀ àmọ́ ìbọn mi ẹ wò ṣẹ́ni bó ti ṣe kàn máa wúdúrà kó wo pupa yìí pé ọmọ ìpupa ó dẹ̀ rẹwà àǹtí mi gbogbo nǹkan tẹ bá fẹ́ mi léyìí fọ́sẹ̀ kan gbogbo ẹ̀ ni máa ṣe fún yín. ó dẹ̀ lójú bẹ́ẹ̀ ni ẹ ó ti tàn ó ti fara <laughs> mi. má bínú pé mo dá yín dúró. ah rárá a bínú. ẹ wo ṣe rí lọ́jọ́ tá a bá ń ṣe ìpàdé eré lọ́wọ́ nǹkan kan ò kí ń wọ̀ wá létí ah. bíi ká ti mú gbogbo ohun tá a kọ ká ti mú gbogbo ẹ̀ pátápátá ni àmọ́ ẹ tóbi lọ́ọ̀ mi ni mo ṣe wò pé kí n fi eré mi lẹ̀ kí n wá ah. yọjú sí i. Ah, ẹ ṣe àdúpẹ́. ẹ ṣe ọ̀rọ̀ tá a fẹ́ sọ ṣé a lè sọ ń bí. bẹ́ẹ̀ ni a lè sọ Àlàní ọmọ ìyá Òṣogbo ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni tẹ bá ti ń ṣe rìhásà lọ́wọ́ ẹ kì í bẹ́ẹ̀ nìkankan rojọ́ ah, lóòótọ́ lè sọ o kódà kò sí rọ́ọ̀bẹ̀ rárá torí nígbà táwa náà wá wo eré ìdárayá yín tẹ̀ ń ṣe rìhásà yín lọ́wọ́ tá a wá a rí bẹ́ẹ̀ ṣe ṣe pé eré gan-an ló wà ní gbogbo ọkàn yín. <laughs> ṣé pé ẹ ti wá wéré wa rí. bẹ́ẹ̀ ni <laughs> a ti wá ṣe là ń jọ̀rọ̀ yín lẹ́nu gbogbo ìgbà báyìí ìdí nìyẹn tí èmi àtàbúrò mi fi rò wípé a fẹ́ darapọ̀ mọ́ yín ká máa bá yín jó tẹ bá lè fi ti ìfẹ́ tìfẹ àti ayọ̀ kẹ lè fi gbà wá ẹ wò alálẹ́ ọmọ yìí Òṣogbo ṣe eré mi àtàbúrò mi tẹ̀ ń wò yìí òkú tó ní wá o pàápàá jùlọ àbúrò mi Fọláwẹ̀ òkú tó ní tó bá bẹ̀rẹ̀ jó báyìí tó bá bẹ̀rẹ̀ jó gbogbo àwọn èèyàn ò dowó bò yín lójú agbo ni. ẹ dákun ó wù yín láti darapọ̀ mẹ́gbẹ́ wa. bẹ́ẹ̀ ni ẹ sì mọ jójó. Ah! dáadáa ní gidi. ẹ wò mo fẹ́ kẹ́ ẹ gbà pé òde eyín òní òde ire ni hmm. ìrìn tẹ́ ẹ rìn lọ́jọ́ tòní ìrìn ire ni ah, ẹ mọ̀ dí torí pé bẹ́gbẹ́ wa ṣe pọ̀ tó bá a ṣe gbajúmọ̀ tó tá a pọ̀ tó n tá àti nínú ẹgbẹ́ wa ni àwọn oníjó a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣèpàdé àti gbà wọ́n wọlé ni ah. àmọ́ bẹ́ẹ̀ bá sọ pé ẹ darapọ̀ mẹ́gbẹ́ wa ẹ sì mọ bá wa jó ẹ di òkòtó mo fẹ́ fi mú dá lójú pé àwa náà ṣe tá àti gbà yín kí lẹ́gùn wá ń ṣe ẹ wo bí ẹnu ìwùlẹ̀ gbà wọn tó ń jó kankan mọ́ torí mi àtọ́ fọláwé àbúrò mi àti tó fún yín láti máa bá yín jó kí ni mo ti ẹ̀ ń wí ná. ẹ jẹ́ kí mi gbé láti bẹ̀ yẹn ẹ wò bọ̀dá làlẹ́ ẹ wò kó má pọ̀ dàbí ẹni pé ẹ̀gbọ́n mi kàn ń dẹnu lásán látàárọ̀ ẹ wò ẹ kọ fún wa ní ìṣẹ́jú márùn-ún péré ká fi wọlé síbẹ̀ yẹn ká wá sọ bàdí sẹ́kẹsẹ́kẹ. kí ló tiẹ̀ ń sọ sáré jùbàdí fún wọn kó rí bó wọn jójó ẹ wò kékeré lélẹ́yìí o tó bá da lẹ́tàn tó bá tú kásálà lẹ́tàn báyìí ẹ̀rùgó bẹ̀ yín fara yín. mo ti gbọ́ mo fẹ́ kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀ ẹ wàá mọ̀ tá a ṣe ẹnìkan kì í jáwàdé nítòótọ́ èmi ló lórí ẹgbẹ́ tá a mọ̀ sí Àlàní ọmọ ìyá Òṣogbo àmọ́ àwọn ẹgbẹ́ mi tó kù ẹ jẹ́ ń bù wọ́n gbọ́ léyìí tí mo sì mọ̀ pé tí n bá sọ fún wọn dúdùn lọ́sàn-án oṣù àṣetán àtìgbà yìí ah. ẹ wàá fún mi dọ́là tó bá ti tó àsìkò báyìí tẹ́ wá síbí ẹ wá síbi lọ́la kẹ wá gbábọ̀. ọkọ tó ní àwọn ọkọ tó. ẹ ṣe o ẹ ṣe wo. ń ju gbogbo rẹ̀ yé. díẹ̀ nú àkókò yín. kò burú kò burú ẹni lẹ́rú ló lẹ́rú èèyàn tó sì lẹ́rù náà ló lẹ́rù ẹ̀yin náà lẹ́ni mí mi mo ní ah Fọláwẹ̀ hmm? ẹ ti rí tí wò tẹ́lẹ̀gbọ́n rẹ wọlé. Ah, kò sí nkankan nítorí ó mọ̀ pé èmi àti ìsìn padà bọ̀ ń ta. ọ̀dà bá <laughs> ọ̀gá wa ẹ̀yin la wá rí o èmi àtàbúrò mi Fọláwẹ̀ a wá rí fọ́ọ̀rọ̀ tó ṣe kókó tó ṣe pàtàkì Fọláwẹ̀ ló bá mi sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà wá yé mi dáadáa àmọ́ ó jẹ́ kó yé mi náà ọ̀rọ̀ ẹ̀ ló ń tẹnumọ́ dáadáa pé òun lọ́rọ̀ tó ṣe pàtàkì tó ń fẹ́ bá ọ̀gá wa sọ ó ní gbogbo bàbá ìlọ̀rọ̀ òun sì máa ń dùn òun lọ́kàn tó máa ń ní òun lára pé àfi kó òun sọ̀rọ̀ jáde fún ọ̀gá wa ìdí nìyí tí mo fi ní ní èní àfi kó wá fáyọ ẹ̀ sàlàyé tó bá ṣẹlẹ̀ gangan fún yín Fọláwẹ̀ ọ̀gá wa náà ló dúró yìí o ó ti rí wọn dáadáa ó ti mọ̀ pé èèyàn gidi ni wọ́n sí wa hmm? gbogbo ohun tó bá wà nínú ẹ̀ pátápátá bá wọn sọ báyìí o Fọláwẹ̀ jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó kún o. Hmm? ẹ ẹ ọ̀gá wa hmm? ẹ dákun ẹ jẹ́ kéèmí o fún yín láyé díẹ̀. kò burú ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ jókòó wò jókòó. ẹ ti hàn. pẹ̀lẹ́. ẹ ẹ bọ̀dá sẹ́rí aṣọ yìí mo dìídì bá yín ṣe kẹ́ ẹ lè rí wọ lọ́jọ́ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wa torí lọ́jọ́ náà báyìí mo fẹ́ kí gbogbo ẹ máa sáná lára yín ni káwọn èèyàn máa rí mi báyìí kan ẹ ọ̀gá wa rè é ọ̀gá wa rè é <laughs> ẹ ẹ ẹ yẹ̀ wò. o <laughs> ṣeun mo dúpẹ́ ọlọ́run á nífẹ̀ẹ́ ìwọ náà ah. ọlọ́run sì ní gbàgbé rẹ̀ a máa ò ní bínú o n ò ní lè wo aṣọ ìlọ́jọ́ ìfilọ́lẹ̀ o. Ah, ah kí ló dé. mo ti bi aṣọ tí mo fẹ́ wọ̀ ni kódà ọ̀la ọlọ́la òde ni wọ́n gbàṣọ náà wálé wá fún mi mọ́ bínú àmọ́ gẹ́gẹ́ bó ṣe rà fún mi èèyàn kì í kó ẹ̀bùn torí ẹni tó bá nífẹ̀ẹ́ ni ní fúnni lẹ́bùn kò ṣe. ẹ sáà dákun ẹ bá mi wò. mo ti gbọ́. ọ̀dà àlàní. mò ń jẹ o. ṣe látọjọ́ tí mo ti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa yìí ẹ wo ìfẹ́ yín ò fi mí lọ́kàn balẹ̀ mọ́ o sẹ́rí tí mo bá sùn báyìí ẹ̀yin ni mo máa rí ṣé wàá mọ̀ nǹkan tó ju gbogbo ẹ̀ lọ tí n bá ti wá rí yín lójú àlá yẹn báyìí ṣé níbi ẹni pé kàlá yẹn kó má tọ́ rárá kí nǹkan má la lọ bẹ́ẹ̀ ẹ́ mo dàlà ni ẹ wo mo fẹ́ kí èmi àti yín kájọ máa kájọ máa wọlé ká máa jáde. Fọláwẹ̀ dúró náà sóò mọ ohun tó ń fẹnu rẹ sọ sá dákun náà bọ́ ọ gbàgbé ìkìlọ̀ ni pé ńgbà tó fi wo ẹgbẹ́ wa yìí ó láwọn òfin tẹ́ ẹ tẹ́ ẹ kà tí wọ́n sì sọ sí yín létí pé ọmọ ẹgbẹ́ àlàní kankan ò gbọ́dọ̀ mutí débi tí ó mu sìgá tá a bá wà lóde eré lọ́wọ́ pàápàá jùlọ ọmọ ẹgbẹ́ àlàní ò gbọ́dọ̀ sí jàgídíjàgan àbó ń bẹ̀yàn kan jà tàbá ń ṣeré lọ́wọ́ ètò wa jẹ́ pabambarì inú rẹ̀ ni pé ìkankan nínú ọmọ ẹgbẹ́ àlàní wọn ò gbọ́dọ̀ lọ́rọ̀ kọ̀kọ̀ àbí wọn á ní ọ̀rọ̀ àṣírí àbọ̀rọ̀ fífẹ́ kankan wà láàrin wọn tó wá jẹ́ mi tí mo jọ gẹ ẹgbẹ́ náà ló wá fi irú nǹkan báyìí lọ ṣé o mọ̀ pé o fẹ́ bẹgbẹ́ jẹ́ ni bẹ́ẹ̀ ni àbó gbàgbé pé ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wa òun ló ti kù péréte báyìí kí gbogbo ọmọ ẹgbẹ́ wa gbọ́ pé èmi olórí ẹgbẹ́ náà ni mo ti rúfin ẹgbẹ́ mo wá mú Fọláwẹ̀ mo kì í bàbẹ́ àjọ ń ṣe lọ́kọláya àbá ń ṣèfẹ́ kọ̀kọ̀ ló bẹ ẹgbẹ́ jẹ́ wá gbọ́ná ṣé gbogbo wàhálà tí mo ti ṣe lórí ẹgbẹ́ yìí tí gbogbo òlú sì ti gbà wá gẹ́gẹ́ bí olórin ńlá àtolórin pàtàkì tó wá dáa kí gbogbo òkìkí tá a ti ní kí gbogbo ẹ̀ ó sì bàjẹ́ kí gbogbo wa ó túká. kò lè rí bẹ́ẹ̀ bọ̀dá Àlàní ẹ̀yin náà ẹ̀gbọ́n ọbẹ̀ ṣe sọ síwájú ẹ̀yin ló lórí ẹgbẹ́ kò dé sí nǹkan kí nǹkan tẹ bá fẹ́ dá lára tẹnikẹ́ni máa dúró pé báwo lẹ ṣe ṣe bẹ́ẹ̀ ẹ kò sẹ́ni tó máa yẹ̀yìn lọ́wọ́ ẹ̀ wò ẹ̀ wò tó bá jẹ́ pé ẹ fẹ́ ká fi ṣe àwo mẹ́nu mọ́ ni mo ṣe tán àmú mú bó ṣe ń ṣe ẹ wò tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ ni pé ká máa yọ ara wa fẹ́ tí ò dẹ̀ ní sí ọmọ ẹgbẹ́ kankan tó máa mọ̀ mo ṣe tán láti ṣe ẹ mo ṣe tán. Alani. Ó nífẹ̀ẹ́. Fê? Fọláwẹ̀. Fọláwẹ̀. Ìwọ ló sọ̀rọ̀ ní ìsìn. Ó ti wá Gbogbo sọ pátápátá ni ti gbà. ni pé mo fẹ́ fi ẹ̀dọ̀ lórí kó o fún mi lásìkò díẹ̀ kí n rò bó bá sì jẹ́ òun fún ọ lábọ̀ sótọ́ ṣé mo lè dìde kí n wọlé lọ. ṣé lè dìde. kẹ́ ẹ kílé o sọ gbọ́ ẹ fàdéra ọ̀dà wa ẹ kílé yín o. ó dà ó dàárọ̀ o. ó dà ó dàbọ̀. fọláwẹ. ẹ pariwo Àlàní ọmọ yóò ṣogbo tàlẹ́ fẹ́ rí mílíọ̀nì ó yẹ tún fún ó yẹ tún fún mi lálùjọ mi èmi lè ní jẹ jẹ gbọ́dọ̀ àkíndalẹ̀ abalẹ̀ lọ. Hey! ṣeun ẹ ṣeun ẹ ṣeun. bóyá kó wálẹ̀ kó wálẹ̀ kó wálẹ̀. ẹ ṣeun. ó pọ̀. ní báyìí. ok. àìfowóró yìí. ó má kọ́ ni lójú. ẹ bá mi pàtẹ́wọ́ fún gbajúgbajà òṣèré ni torí èní ni ìfilọ́lẹ̀ báǹdì wa. bẹ́ẹ̀ ni. Àlàní ọmọ ìyá Òṣogbo ah, ah. ṣe ṣe ṣe ṣe rárá ni ẹ fẹ́ rárá ni ẹ bá mi pàtẹ́wọ́ fún alani ọmọ ìyá Òṣogbo. ẹ pàtẹ́wọ́ fún un. Àlàní olóhùn orin èmi Àlàní dé olóhùn orin o ẹ̀bá wo léèrè ẹ̀ falani sí o. tó máa ń jó nílé wọn àmọ́ ọjọ́ lóko wọn àṣẹ ìgé wọn gé wọn láàrè Alanide olóhùn orin èmi Alanide olóhùn orin o ẹ̀bá ò léèrè ẹ̀ fàlàní sí o Alanide olóhùn orin. lábìdí yakata. kárí ọ̀gá mi. àwọn bàbá mi là ń pè yìí. kúbọ̀. bí wọ́n bá ń jó nílé wọn àmọ́ ọjọ́ lóko. èmi àlàníde olóhùn orin. èmi àlàníde o. alágẹ̀ ń ta alágẹ̀ wọn. bẹ́ẹ̀ni ọ̀gá mi. ìmúkùmù là ń gbà lé. ìlòkulò là ń lomi ẹ̀ bá lóró. bẹ́ẹ̀ni ọ̀gá. èmi lọmọ elépo òjé ko. bẹ́ẹ̀ni ọ̀gá. èmi lọmọ ee ee ìyá ni orin èmi Àlàní dé olóhùn orin o ẹ̀bà eléré. kọ́ ló fi ń rìn àti iwájú àtẹ̀yìn ló kó sí lẹ́nu. ó kó sí. ó kó sí lẹ́nu. Gbádékù mo ti dábọ̀ rẹ fún ọ títí pé kíjì mẹ́rin tó dọ̀bọ̀ ó yẹ ká ti sọ́ǹdì ṣó tán ẹ báyìí. ọwọ́ abánikọ ìbàjẹ́ ní ọ̀rẹ́ mi bí ọba tí ìtọ́jú ṣùṣù ìdí òdìlà ah! ìyá gbọ́dẹ̀ mú o. ti wá ń tọ́kẹ́ mi nírú mọ́lẹ̀ báyìí o ẹ ti ṣe tán tẹ́rì ìjà ọ̀ka fúnra yín lẹ tọwọ́ bọ̀ mí lẹ́nu wọ́n sì gé yín jẹmọ̀nà wọ́n wà á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé eyín dẹ́ ń wọ̀ yìí ó mú jàbẹ́ lọ. títí pa o èmi ìkà tí mo mọra mi tí mo mọ nǹkan bàjẹ́ tó o bá ṣe tún àti jà èmi olórin ọmọ arìnsọlá ọmọ ajagun má fi tìbọn ṣe èmi ṣètò àjíjà ìjà wọn. ìjà ti bẹ̀rẹ̀ báyìí ó túmọ̀ sí pé kí ni ìjà yẹn gọ́gọ́ a máa jà. ìjà gùn mí ilé agbọ́dẹ mú o ilé yín bá ti ń gún láti wákàtí kò tó gún mọ́ o. ogun mọ́ o. wọ́n wá sọ gbogbo ọjà wọ́n sọ dìgbẹ́ wọ́n mú gbogbo ilé wọn sọ nínú igbó kalẹ̀. èmi èmi bádékù kan náà mà ni. jágùn mi jíjìpá àsìkò ti tó tábà mẹni tó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. jura wọn lọ ó túmọ̀ sí pé lọ́wọ́ tá a wà ìjà ti ṣe kí ni. ìjà ti dé yàwọ̀ yàwọ̀. <laughs> bá mi. lẹ́ o. ó ti ẹ̀ dá mímú ṣe pàdé yín. bá mi o. bá mi. àwọn kan nínú ìlú wa yìí wọ́n láwọn fẹ́ fọwọ́ lágbá mi lójú a sì mọ̀ wípé wọn ò ní gbà nítorí pé kì í gbọ́ kì í gbà mí kó tó di pé gbogbo ẹ̀ ó wàá dàrú wọn bà nǹkan jẹ́ wọ́n padà wàá fẹjọ́ mi sùn yín ló jẹ́ kémi fúnra mi kọ́kọ́ fẹ́ fẹjọ́ sùn yín o. irú àwọn wo nìyẹn tí ń fi irú aṣọ bẹ́ẹ̀ ṣẹ́gun olówó ni àbí ọlọ́lá ọba ni àbí ìjòyè gbajúmọ̀ ni àbí ọlọ́rọ̀ baálé ni àbí baálẹ̀. Àlàní ọmọ agbọ́dẹ̀mú ni olóhùn ó fagídí gba ìdùnnú mi kan ṣoṣo àfẹ́sọ́nà mi tẹ́ ẹ mọ̀ sí Fọláwẹ̀ olóhùn ó gbà lágídí lọ́wọ́ mi ẹ sì mọ̀ pé wọn ò ní gbà bàbá mi. Àlàní Agbọ́dẹmú. Ah, ah. ṣé wọ́n rán ìdílé Agbọ́dẹmú sí ìdílé wa ni tó jẹ́ pé gbogbo oríire tó bá tọ́ sí wa náà máa ń fi agbára àti ipò náà fi ń jàgbà mọ́ wa lọ́wọ́. bàbá mi ah. tí wọn ò bá sì yín gbọ́ ṣé ìdílé Agbọ́dẹmú wọ́n ti ṣerú nǹkan tó jọmọ́ báyìí fún wa. Hm. ọ̀rọ̀ náà ó wá tó sọ wàyí. ẹ̀rọ rámẹ̀ ọ̀yà wa. Ah. ó ẹ̀rọ. ọjọ́ yẹn ó láàrin púpọ̀. Ah, ah, ìyá wa. ìyá wa. ẹ rọra o ẹ lẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta. ẹlẹ́ náà. àwọn ọ̀rẹ́ mi tí mo pé wọ́n ń béèrè yín ni. ẹlẹ́ mm-hmm. gbogbo ọ̀rọ̀ yín lalákòóso ti sọ fún mi ọ láwọn ọ̀rẹ́ òun fẹ́ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni ìyá wa. ọkọ ìyàwó dá. Ah, èmi ni ìyá wa olómù ìwà lórúkọ mi. kí ni ọkọ rẹ. Ẹ̀gbìnọlá ni ìyá wa. Ẹ̀gbìnọlá ọkọ rẹ rú ọ ọ lẹ́wà bíi Ẹ̀gbin hmm. Afọlábí. ó yà wá sọmọbìnrin yẹn wú àbí wú. kílẹ̀ ó yà wá. àní sọmọbìnrin yẹn wú ọ́. ń ṣe pé ìyàwó ẹ̀ ti ń gbé fúnra wọn àfẹ́sọ́nà ọ̀rẹ́ mi ni àwọn lọ́fẹ́ ṣègbéyàwó kẹsì mọ́ owó òdìndí olórin mẹ́rin ló fẹ́ ṣe é fún ọ lọ́fẹ̀ẹ́ wọ́n sà ń tẹnu wọn pẹ́yìn làwọn fẹ́ kẹ́ ẹ ṣeré fún àwọn ìdí rẹ̀ tó ti wá nù ohun tó wà lẹ́nu. ó dáa mo ti gbọ́ <laughs> sọmọbìnrin wà lójú rẹ àbí ọ̀rẹ́ wa. ká mú tẹ̀gàn kúrò ká ìfikún ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa. olúmọ̀wá ìyá wa ọ̀ka abọ́ka òré bòrè ànàmú ntọ́gà kẹlẹ̀bí ọlọ́wọ́ kọ̀ lẹ́sẹ̀ má ti gbé má gànà olúmọ̀wá Ẹgbẹ́ọlá kì í ṣe ìyàwó rẹ ó ti dìyàwó Afọlábí látòun. olùmúwa Ẹgbẹ́ọlá ti ìyàwó Àfọlábí látò tó bá wá róbìn mi kò fẹ́ fẹ́ mo ṣèlérí fún ọ láti kọrin fún ọ láì gbà kọ́bọ̀ kan. ẹ ṣe yìí rẹ. wo wọ súnmọ́ ọkọ rẹ. ìyàwó gbogbo tí ń ṣẹlẹ̀ yóò yé mi o. yóò yẹ ọ tó bá yá ẹ̀yin ẹ máa lọ. a tó ó yá wa. kárí ọjà ìyàwó fọlábí tuntun ni bá a mú wọlé á ṣègbéyàwó láìpẹ́. ọ̀rẹ́ mi ni. Hmm. Ah, ìyá wa ẹ ṣeun o ah, ẹ mọ̀ kú ìtọ́jú wa o ẹ kú dìde. Ah, ọmọọlá ọmọọlá má bọ̀ eh. ẹ kú dìde. ìyá wa tójú bá yẹjú ẹ má jẹ́ kó wọn ò yẹ o eh. ẹ̀yin náà sì mọ̀ pé ọmọ ìyá ọmọ ọlá ni gẹ́gẹ́ bí ẹ ti wí wípé òṣùpá kan náà ló kù tá a ṣèyàwó fún ẹ ẹ dákun ẹ má jẹ́ yóò jẹ́ o ẹ ṣàánú mi eh. ọkọ mi. ìyá ẹ jolú ìṣèjọmọ ògbórí ah, yóò ní jẹ. ẹ ṣeun. lẹ́yìn náà bá ti rí inú yín ọmọ ẹ ṣeun. ẹ̀gbọ́n mi ètò ayọ̀jú sí i kígbéyàwó tó dé. bí mo retí rẹ̀ ìyá wa ẹ ṣeun eh, ọkọ mi ó dá o ẹ ṣe o ẹ ṣe o. ìyá wa ẹ jẹ́ súlẹ̀ lọ́wọ́. alálàkẹ́. má pẹ́. ẹ pẹ̀lẹ́ o. Ah. ẹ lẹ́ o. yóò ṣogbo ẹ pẹ̀lẹ́ ẹ sì kú ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ni o. ojú yín yìí lè. ilé ah, bó o ṣe bẹ́ẹ̀ yàn ni gbogbo wa. Ah, ọ̀dà bẹ́ẹ̀ <laughs> orí ọ̀nà náà la sì wà sẹ́ẹ̀rì tèmi wá rí yín fún ni pé kẹlẹ́dùmarè kọ́ méjì àfojú sunkún ọmọ sẹ́ẹ̀rì ọmọ tẹ́ dúró sẹ́gbẹ́ mi yìí bẹ́ẹ̀ mi ṣe ju ọyàn ẹlẹ́gbàrà òun ló náwó gbé àmọ́ láti bí ijọ́ mẹ́rin nísìn ọmọ táwọn wí yọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ yóò wò yín báyìí ni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ pé nǹkan ṣẹlẹ̀ níbí yóò mọ sọ̀rọ̀ pé nǹkan ṣẹlẹ̀ níbì kan àwa àfilẹ̀ àmọ́ sàdédé lọ́wọ́ àìpẹ́ yìí ọkàn sín bó ṣe sín lọ́ba tó bu ẹkún ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ o ló bá ní ewúrẹ́ jẹ̀gẹ́ àwọn tó lọ mú ewúrẹ́ wá àwọn náà tó kó sí kànga mo ní kí ni túmọ̀ gbogbo atátá tòótó àtòtò tátá tó ń sọ yìí ló bá ní aya òun o ah, ah mo rí sórí rẹ burú ni orí rẹ burú ọlọ́nkọ́ mi lọ́rọ̀ tí mò ń sọ ni kò sí èrè ni ló bá ní aya òun o ẹ̀yin wá sọ pé kọ́fẹ́ Àfọlábí kan mọ́ ni ọ̀hún kí gbogbo olùsètì mọ̀ tá a ti fi lé pọtí tá a roka ìpè lálà ó lù akutuku òwú gangan sọ̀njọ́ náà. èmi wá tiẹ̀ wá wò pé káti ẹ̀ wá ní ìyàwó àti ẹ̀ wá ṣèèsì sọ wípé kí Àfọlábí kọ́ máa fẹ́ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tẹ́ ẹ jọ jẹ́ Àfọlábí tọ́jọ́ rẹ̀ ti tiẹ̀ bọ́bọ̀ pé òun ò ní fẹ́ ya wèrè mọ́ tilẹ̀ tẹ́lẹ̀ kò sì ní fẹ́ ṣẹlẹ́yà mọ́dún léyà sẹ́ẹ̀mọ̀ ẹ lè sọ mo ti sọ fún tó lè sọ̀rọ̀ kọ́rọ̀ jáde lẹ́nu. o ohun tó yẹni ló yẹni ó kún ọrùn ọ̀yá adìẹ afọlábí àbúrò ọkọ mi tí í ṣe mọ́níjà mi ńlọ́yẹ gbin ọlá ah, ah. mo sì ti fi fún un ńlọ́yẹ. ńlọ́yẹ ìwọ ọmọ jẹ ọyọ lẹ́nu sọ ọmọ pé olórin àtàwọn olórí ìtàgé ọ̀rọ̀ wọn máa ń jọra wọn gbà mí rere. ìwọ náà súnmọ́ kọ ọ̀rẹ́ kẹfẹ ẹnu kọra yín lẹ́nu. gbogbogbogbogbò gbogbo ẹnu rẹ sàn. kí n gbẹnu sàn. tí ọba jẹ de wúrẹ́ mi ọ̀wà. àlàkẹ́ ooo bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ah. agbo ìkoko lójú ọlọ́rọ̀. ọmọ ṣe o ọmọ ṣe o ìwọ ọ̀rẹ́ yẹn bọ́ sọ̀rọ̀ o bọ́yẹ́ sì ń bọ́ sọ ọ̀fẹ́ gbọ́ ni èmi ń sọ̀rọ̀ tó dùn mí lọ́wọ́ ìwọ wá ń jẹnu yangiyangi bí wèrè pamọ́ ọ̀n pẹ̀ àlàkà yóò so gbèsè tó ń kàn ní ọ̀rọ̀ rẹ nu. dákun ẹ̀yin wọlé ti. ṣe ṣe àtìyàwó àbúrò mi náà. pàṣẹ fún jà lọ. kémi ọ pàṣẹ fún jà lọ. Ah, ah. Òṣogbo òrò kí àsálà. ẹ̀gbọ́n mi. ìyá mi l'Óṣogbo. ẹ̀gbọ́n mi ṣé bí mo ṣe pàdánù olólùfẹ́ mi lélẹ̀ ìyá yóò máa jẹ mí gbé ìyá yóò máa jẹ mí gbé. ìyá kankan ò lè jọ gbé sórí gbogbo tí Òṣogbo ń sọ ohun ọjọ́ bí eré lójú mi ni kì í ṣeré ọmọ ń bọ́ ọmọ sí ẹ lọ́ọ̀dẹ. ìṣó a ní ọmọ ìṣó a ní ọsẹ́mọ̀ ooo. aláìmọ̀kànmọ̀kàn wọn pé bógun bá gbalé tó gbòdò àwọn ó sì lóko ta ni ò mọ̀ pé ogun tó gba lé tó gbòdò ó tún lè gbòkè lọ́wọ́ ẹ̀. kẹ́mi ológun o bàbá o bàbá o bàbá o ẹ pẹ̀lẹ́ ẹ sì kúrin náà. ogun ọmọ ṣàtìlẹ́yìn fún yín bàbá wa ẹran lẹ́sìn mọ́ pa Elédùmarè ò ní jẹ́ kẹ́ ẹ pààyàn. àṣẹ àṣẹ sẹ́rí bí wọ́n ti ta wá lólogó pé tó bàbá wa gbọ́dẹ̀ mú o wọ́n ti wọnú ìlú o bẹ́ẹ̀ ni mo ké sí àwọn àbúrò méjèèjì pé ẹ́ ìgbó náà gboru lè yẹn dọ̀pọ̀ lọ́bọ́ bá ti tutù awọ rẹ̀ a máa yí lẹ́nu abẹ́fẹ́ bìlú tó bá ṣe bí òwe pé kéjá tètè wá fi ọ̀rọ̀ tó ń dùn wá lọ́kàn káyì tètè wá fi tó yín létí. ẹ ò dàbá o àmọ́ èyí tí mo tún ṣàkíyèsí ni pé kò jọ ń pé mo rí kankan nù gbogbo ojú ìrí mo wá mọ̀ bóyá ọmọ ilẹ̀ yìí ní àbí ìlú òdìkejì kẹ́mi ológun bàbá ìlú yìí náà ni wọ́n forí wa sọlẹ̀ sí àmọ́ eégún mọ ni èèyàn mọ́. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ló mẹ́kùn nígbó mélòó lẹ́kùn mélòó lẹ́kùn mẹ́kùn bàbá ọlápẹ́ ìgbélé ni. ẹ pẹ̀lẹ́ ṣé kò ṣòro àbóre wo la lè ṣe fúnra wa. bàbá ó fẹ́ sọ̀rọ̀ díẹ̀ kí ló dé ó fẹ́ sọ̀rọ̀ díẹ̀. ayin bàbá ẹ ṣeun orúkọ tèmi ni olújìmí ṣe é rí àbúrò tí wọ́n bí lé mi gangan lélẹ́yìí olúmọ ìwá lòun ń jẹ ṣé ẹ wá rí lè tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí mákindé lórúkọ tiẹ̀ ẹ̀hún lọ̀rẹ́ àbúrò mi àmọ́ ìjì kan ló fẹ́ jà ìjì tó sì fẹ́ jà yìí ó jà láti inú mọ̀lẹ́bí wa ó fẹ́ jà wọnú mọ̀lẹ́bí yín kò sì ní dáa kí nǹkan méjì ó kọlura wọn mọ́ àní ọ̀dà kí jì ò tó jà ó kakọ́kọ́ wa fi tó yín létí náà. <laughs> ṣáwo la fi gbàdá owó àgbẹ̀. ọ̀ya ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. bàbá o kẹ́ ẹ fún wa o ah, ìyàwó yín ni o àwọn ni wọ́n fẹ́ẹ́ fi agídí gba aya mi lọ́wọ́ mi olólùfẹ́ mi tí gbogbo abúlé sì ti mọ̀ ní ìyàwó àfẹ́sọ́nà mi pàápàá jùlọ a ti mú ọjọ́ ìgbéyàwó síwájú àwọn ló fẹ́ẹ́ fi ipá àti kùkù gbà lọ́wọ́ mi fún àfọlábí tó <laughs> jẹ́ àbúrò yín o àbúrò yín bàbá òun ni mo ní sáré di yín. ẹ dákun ẹ ṣe sùúrù o mo kọ amọ lápẹrẹ ṣé àlàkẹ́ ìyá òṣogbo bẹ́ẹ̀ baba, bàbá ọ̀nà lẹ́wà. aya mi o fẹ́ fi agídí gba àfẹ́sọ́nà rẹ fún àbúrò mi. bẹ́ẹ̀ baba, bàbá bó ṣe ní gan gẹ́lẹ́ nù bàbá. ah baba, kẹ́sì wọn wá wò Afọlábí tá à ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí ọ̀rẹ́ wa ni bó ṣe wá fẹ́ sọ̀rọ̀ àná di bá mi tó fẹ́ gbàyàwó ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ní òye wa. sì fẹ́ dorí ọ̀rọ̀ kó dò. kódà kò burú wọ́n pé àgbẹ̀jọ ẹnìkan dá àgbà òṣìkà ni èmi ṣe ẹ̀ tìgbẹ́dé ni ẹ fún mi láyè di òwúrọ̀ la kẹ́ ẹ padà wá kí n fi ṣèwádìí ká mọ ẹni tí ọ̀rọ̀ òun ò ṣì mọ́ lórí iṣẹ́ gbọ́. ṣé bí mo sọ fún ẹ̀yin méjèèjì nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí forí já ló tẹ̀ fẹsẹ̀ jẹlẹ̀. mo ní àìsílẹ̀ bàbá wa ló sì dàbí pọ̀rọ̀ fẹ́ ta kókó wọ́n bá ní ọwọ́ kan ni wọ́n tù. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe bàbá jà ẹ ṣe bàbá n wọ́n sọ fún ọ ẹnìkan kún olè gbàyàwó rẹ bẹ́ẹ̀ yẹn bá gbàyàwó rẹ lóru oògùn ẹnu láti pa. Àlàkẹ́ wọ́n pé ìgbéyàwó tẹ́ ń gbáradì fún tẹ́ ẹ fẹ́ ṣe fún Afọlábí àbúrò mi wọ́n pé ayaláya lẹ fẹ́ gbé wọlé. rárá o agbọ́dẹ̀ mú ọkọ mi má jẹ́ kí ra tí ò tẹ́ ra kọ́ máa pò kọ́ ọ̀bànújẹ́ fún ọ lóòótọ́ ni mú ìwà kọ̀nù sọmọbìnrin náà àfọlábí bàbá ọkọ mi náà sì kọ̀nù sí i mo sì béèrè lọ́wọ́ àfọlábí ó ní bẹ́ẹ̀ ni ó nífẹ̀ẹ́ ọmọbìnrin náà ọmọbìnrin náà sì ní ìfẹ́ àfọlábí níbẹ̀ ló kan àyè òun ebe ẹ̀ sì mọ̀ pé méjì ń ta àfọlábí lọ́dọ̀ mi ó ní bàbá ọkọ mi òun tó ní mọ́ nígbẹ́ àbí iṣẹ́ mi ìdí nìyí o tí mo fi lọ lé àwọn ọmọbìnrin náà tí mo lọ́wọ́ tóró rẹ̀ gbogbo ètò ló ti tò kẹ́ẹ̀dé kí nǹkan jábọ̀ fún yín kódà gbogbo àwọn eléré ẹgbẹ́ mi ni mo ti pè àtàwọn èèyàn jàǹkànjàǹkàn. wo mi wo àfọlábí àfọlábí. ẹ̀gbọ́n mi ń gbọ́ yín. ọ̀rọ̀ tẹ́ ń fà yàrá alẹ́ ní bá ní mọ̀lámọ́dé o gbogbo wa la mọ̀ ń tààrà àtàwọn pè ṣé wo mọ̀ pé ìgbà tí wọn ò bá máa wí nísìn wọn ò pè bóyá torí pé wọ́n jẹ́ gbajúgbajà olórin èmi jákọ́ ní èèyàn la ṣe ń fọwọ́ lágbà wọn lójú ni. ọkọ mi. aya mi. kódà gbogbo ọ̀rọ̀ yìí ni mo ti lójú orí bàbá rẹ̀ tí mo ti lọ́ọ́ rojọ́ fún un. tó yun ni. ó sì dá mi lójú pé àwọn alálẹ̀ ti fọwọ́ sí i. Hmm. ó tèmi ni mo wí òun wọn lọ́wọ́ sí i. Ah, ah agbọ́dẹ mú ọkọ mi anípanláyà bí ìrà kẹ́ẹ̀nẹ́ pátá lómi ẹni ọba ti wọ̀ lẹ́sẹ̀ ni. ọjọ́ ayọ̀ lọ́jọ́ òní. ò tí wá ló dẹjọ́ wọ́n mọ̀mọ́ láàfẹ́bìnrin àwọn òrì kí ò tí wá ló dẹjọ́ wọ́n mọ̀mọ́ láàfẹ́bìnrin àwọn òrì. mo ṣẹ̀sín mo ṣẹlẹ́yà àwọn ìdílé agbọ́dẹmú wọ́n fi agbára gba ìdùnnú àti ayọ̀ mi lọ. Hmm. Báwo ni màá ti máa wò ní inú ìlú tí aya mi ó fi wá di aya láya? Ah! Ẹ̀sìn ńlá dojú tì. Bádé kú ọmọ mi látìgbà tí ìyá rẹ̀ ti kú ẹnì kan ṣoṣo tó tún múnú mi dùn tó ń fún mi láyọ̀ òun ló ti gbà lọ lọ́wọ́ mi yìí o wò ó ìdílé agbọ́dẹmú wọn ò ní jẹ́ kí n ṣe bàbá rẹ dalẹ́ àmọ́ bí n bá lọ tán pàdé kú ẹlẹ́dàá rẹ kó fi ìyà tó tọ́ àti tó yẹ fi jẹ gbogbo ìdílé agbọ́dẹ̀mú láti òkè títí désàlẹ̀ nítorí ní wípé àwọn ni wọ́n gé ẹ̀mí mi kúrò ikú yá ju ẹ̀sín lọ ìdílé agbọ́dẹ̀mú o ẹ ò tún rí dùnú mọ́ bẹ́ẹ̀ sì ni ẹ tún rí ayọ̀ mọ́ kẹbílógún kẹbílọ́gbọ̀n ìkorò ni ó gbẹ̀yìn gbogbo wọn. Rẹ̀mí Olúmúyìwá ló sọ bẹ́ẹ̀ ó dìgbà ó dìgbà ó dìgbà. rẹ pa yìí ìmọ́lẹ̀ kan tuntun tá à ń tọ́lọ́ lára rẹ̀ rẹ̀ ah ah mo sì kìlọ̀ fún olúmọ ìwọ lọ pé kó sọ́ra sí ayé gbẹ́gẹ́ ah! yé yé bàdé kú nǹkan ti sí ọ nǹkan sì ti sí gbogbo mọ̀lẹ́bí wa bàbá rẹ ti kú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. Bareku, ah, bareku, tó ṣẹlẹ̀ ò létí yìí ọ mo ti gbé wúrò sínú àmọ̀dùnú o. bí wọ́n ṣe ṣe atọ́nà ikú tó pa bàbá rẹ̀ nù hmm. tí wọ́n kan wà lẹ́yìn ọ̀kan ah, àtìgbà náà ni ọlá ti ṣí lọ nínú ilé wa bàbá rẹ̀ lówó ó lọ́lá ó káàsà kò sí ẹni tí ò kí ń yangàn nínú gbogbo mọ̀lẹ́bí wa àmọ́ nígbà tí èyí ti ṣẹlẹ̀ àmọ́ rẹ ni bí olúmọ ìwà mọ̀ ó mà ṣe o. èyí ò ní pé àwọn ẹbí agbọ́dẹmú ló ṣokùnfà kú tó pa bàbá mi tí ò jẹ́ gbọ́njúmọ̀. àwọn ni. àmọ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi dáódù tẹ́ ẹ kù lásìkò ìgbà náà èmi ni tẹ́ ẹ gbèsè gan-an lórí ọ̀rọ̀ yìí. èmi àdáfẹ́ òṣọkùnrin ìran gangan dìgan gbogbo ara kìkì oògùn mo dán mẹ́wàá wò kódà mo tún ṣe tó ju mẹ́wàá lọ bọ́mọdé ò bá jẹun yóò bá àrọ́bá àrọ́bá tẹ̀sí rí yẹ ní bàbá ìtàn. onítìlú onítìlú ló sáwọn lọ sílùú tìlú ìsàwọn wọdọwọdọ ló sáwọn lọ sílùú tẹmúrì ìsìnkìyà àgbàlagbà ẹlẹ́yẹ ẹyẹ níṣe àgbọ̀dọ̀ bólúkú ẹyẹ kan lórí ìtẹ́ akéèké ayé ti ọ̀rọ̀ ìtàn orúkọ àkùsọ yìí ó mo fẹ́ kó a sì ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá ó jẹ́ ìka ló bá mọ̀ ọ́n ṣe kò máa ṣe lọ àti. ìyàwó èmi lóde ìbọn lọ́dà. Ah, mo ń tẹ̀lé iná sóde eré. ṣọ́ tẹ̀lé wa lọ òde eré lánàá. ọkọ mi Afọlábí ló ní tẹ́ ẹ bá ti ń bọ̀ kí mọ̀ tẹ̀lé yín bọ̀ kí wá bóun lọ́hùn. kọ́ ọmọ tẹ̀lé wọ bọ̀ kọ́ ọwọ́ bọ̀ wọn wọlé kọ rè jókòó de. mo sì sọ fún lóòrọ̀ pé jẹ́ kí n mọ̀ tẹ̀lé ó ní kí n mọ̀ tẹ̀lé ìyá wa. kílódé kílódé kílódé kílódé kílódé fariwo. ìyá wa ìyàwó lóde ló ní mánéjà ní kóun máa tẹ̀lé wa bọ̀ lóde rí. ìwọ wà ní tiẹ̀ ọkọ ní kíyàwó ọ̀hún máa bọ̀ lóde ìwọ ní kọ́mọ́ni wo ayọ̀ọ́lá sónú ọkọ̀ fún mi ọjà rẹ̀ wájú ni ojókòó. àmọ́ ẹ̀san wa ti tán o hmm. bàbá mi mm-hmm. ẹ̀san ò tí ì tán rárá. wọ́n ah! jẹ́ kí gbogbo òdílé agbọ́dẹ wọ́n mọ̀ wípé kánákáná wọ́n ti nọmọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni fúnrara wọn ni wọ́n folí jálé agbọ́n ó sì di dandan kágbó táwọn tójú ti mú wọ́n gbàgbé pé ọ̀ka bàbá mi ti bímọ ọ́lẹ̀ ó sì bóró. bẹ́ẹ̀ni. mo ṣetán láti kí wọn jẹ. bùnmi bí èèyàn bá ní àǹjọ̀nú aborí dèpinnu lòun onítọ̀hún ò lè da ẹ̀ sọnù láéláé. <laughs> ẹ fi yòókù lẹ̀ bàbá. ẹ fi gbogbo èyí tó kù dá mi. ọmọ kìnìún kan. dáa báwọn. fọláwẹ̀ láì tí ẹ kó gbọ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí jẹ́ kí eléyìí jẹ́ ìgbà kan yìí tí wọ́n tún padà sọ fún ọ pé wọn ò tún gbọ́dọ̀ rí ọ pẹ̀lú Àlàní ọmọ olórin mọ́ jẹ́ k'Àlàní ọmọ ọlọ́nlọ rẹ̀ kí wọn náà ọmọ ọlọ́nlọ rẹ̀ tó o bá wá ń kàn tó lónìí gbọ́ Fọláwẹ̀ nítorí aláìgbọràn ọ̀rọ̀ rí yóò rí ọ padà rí o. Bádékú kò sí kankan tó ṣe dúró ná ta ni wọ́n gan ta ni ẹ̀gọ́ tó ń sọ fún mi pé ò fẹ́ rí mi pẹ̀lú aláàní wọ́n kò sí kankan tó ṣe kò kó àlẹ́ lọ síwájú. èmi kémi ó kó àlẹ́ mi síwájú. wọ́n ṣe kọjá bó o ṣe rò wọ́n ṣe mẹ́wàá wọ́n ṣe ogún wọ́n ṣe ọgbọ̀n wọ́n ṣe ogójì wọ́n ṣe àádọ́ta wọ́n ṣe ọgọ́ta wọ́n wà ṣe àádọ́rin. bọ́dẹ́kù o ò lè ṣe kankan bàbá irọ́ ńlá ló pa o ò lè ṣe kankan kí ló dé ṣé dandan ni wo ṣé wọ́n torí ọlọ́run wọn kì í sun ẹran mọ́ran kíkún wá kankan pa àbúrò mi lòun ò ṣe mọ́ wọn ò wá lómi lọ síwájú tí wọ́n fi ń fẹ́yàn ni èmi ni mo rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé eégún bàbá mi ò gba ọ̀dẹ bàbá rẹ kọjá mo sì tún rò pé ó dá ọ kò gbàbẹ̀ kọjá mọ́ dákun ṣẹ̀ṣẹ̀ wà nù rẹ ni ẹ fi àbúrò mi lọ́rùn sílẹ̀ kò ṣe mọ́ kò ṣe mọ́ náà nù kò tún yàn lọ. gbẹ gbogbo ẹ lọ́dọ̀ wà ṣé bá dé kúrò ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ bá ń ṣá máa gbá ẹ lẹ́sọ̀ọ́ sí gbogbo ààrẹ máa ṣe wọ̀tọ̀wọ̀tọ̀. kí ni ìgbà èmi gangan fúnra mi wà bí mo ti lọ. fadérera. fọláwẹ̀ ẹ̀rín yìí sì pa mí nítorí pé àtòrí àtọrùn tó gborí yín dúró tó gbẹ́sẹ̀ mi bá dékú sáré wọ́n wá di ẹ mọ̀ wípé eyín báyìí ó mú jàbẹ́ lọ àmọ́ tí wọ́n sọ mo ti sọ yìí o ìtọ́ mi ò ní balẹ̀ kó tún padà sẹ́nu. ẹ wọ. ládé kù kò sí nǹkan kan tó máa ṣe. bẹ́ẹ̀ni. ṣé èmi nìwọ dúró síwájú ẹ tóun lálẹ́ lọ́wọ́ bó ṣe máa lò gbèsè ayé ẹ kò sí kankan tó máa ṣe o. ṣé tiẹ̀ rí èmi mo ráyè tí mo dúró síwájú ẹ tí mo bẹ rọjò àgọ́ta àdọ́tì ṣùgbọ́n èmi mo ráyè. padà wá mi. ní kí ni. èmi ló kó wájú ẹ. ní kí ni. bádẹ́kú ṣé dandan ni wáyàwó tẹ lọ síwájú àbúrò mi ò ṣe mọ́ kò ṣe mọ́ náà nù wá gbọ́ mi bádẹ́kú láì tí ẹ̀ kò gbọ́ bá ṣe àbúrò mi nílùú yìí kí orí máa fọ àbí ẹ̀dọ́rin gbogbo olú ni màá pèrè lórí màá jẹ́ mú ẹjẹ́ fún ẹ ṣòṣùgbọ́ ìka gbàyà kò ṣe mọ́ kò ṣe mọ́ náà ni wo mi kò tún mi wò nǹkan kò gbọdọ̀ ṣe àbúrò mi. Ah, èrè alẹ́ ó dàbí pé wọn ò gbọ́ rí èrè alẹ́ kẹ àwọn ìṣeré alẹ́ ah, gbogbo ni wọ́n ti ṣeré alẹ́ gbẹ̀yìn gan nílùú táwa yìí kódà àwọn ò ṣeré alẹ́ rí ọ̀gá wo tiẹ̀ fẹ́. Ah, sẹ́yìn ò mọ̀ wípé eré ọ̀sán ni mo ń dùn jù ni ẹ mo rí gbogbo tó ń lọ lójú agbo gbogbo ẹni tí ń jó ń kọ̀rọ̀ báyìí gbogbo wọn lójú wa ó jọ tó ọ̀gá wa tiẹ̀ fẹ́ràn yín jù ẹ bá ṣeré alẹ́ àlemọ tí ń lọ káàkiri káàkiri àwọn ìṣeré alẹ́ ẹ fi sọ̀sán ẹ fi sọ̀sán. òtẹ́ẹ̀lì níbi tá à ń sọ yìí ṣẹlẹ̀ wọn pé gbogbo àwọn kọ́sítọ́mà wa ìrọ̀lẹ́ málẹ́ náà ni wọ́n ń bọ̀ wá ṣe fàájì á ti pe gbogbo wọn gbogbo wọn lọ bí iṣẹ́ ìrọ̀lẹ́ málẹ́ náà dẹ̀ ni gbogbo wọn máa dé torí ẹ̀ mo ṣe fẹ́ kí gbogbo wọn wà ń bẹ̀ tálà ní bá máa ṣeré fún wa torí ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ wá ṣe lálẹ́ ẹ̀jọ̀ ẹ̀ bá a bá lànà sọ̀rọ̀ ẹ̀ tẹ̀nà bá wọ gbogbo òlu yìí kò fẹ́ sí òtẹ́ tó fẹ́ ta tó tẹ́ tí à ń sọ̀rọ̀ pa yìí owó ńlá ni fi kó tẹ́ yìí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn máa wá mo fẹ́ káwọn èèyàn máa wá bẹ́ẹ̀ mo wá wò pé kí ni mo lè ṣe torí ẹ̀ mo ní ma ti àwú mi la fọwọ́ kó wá kọrin fún wa torí gbogbo tálà ní bá ti ń ṣeré èrò máa ń wọ́ níbẹ̀ ni torí ẹ̀gọ̀ngàn mo ṣe wá pé ẹ̀jọ̀ ẹ jẹ́ jẹ́ tàlẹ́ eré alẹ́ ẹ̀gọ̀ngàn. bí nǹkan tí ọkọ mi sọ kò síyàn tó wà nílùú yìí tí ò ní mọ̀ pé àlà ni ọmọ ìyá Òṣogbo everybody fẹ́ máa rí ibikíbi tó bá ti ń ṣeré báyìí àwọn èèyàn máa ń pọ̀ ń àwọn èèyàn fẹ́ máa wó gan o. <laughs> ẹ̀yin kẹ́lẹ́ ẹsẹ̀ mọ́ sọyún bó ah. ti wà lẹ́sẹ̀ wọn. òun mo ṣe fi tó kọ mi létí pé àlà ni ọmọ ìyá Òṣogbo gangan la fẹ́ ẹ jọ tálẹ́ yẹn alẹ́ ló máa fẹ́ pè wá ẹ jọ. ọ̀rọ̀ àkọ́bù sẹ́rí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sẹ́rí mi tẹ́wọ́ yìí mánéjà eléré ńlá lè mi àmọ́ kò sí bá ti fẹ́ sọ́nà eléré ńlá fúnra rẹ̀ òun ló ní gúùpù wa o sẹ́rí gbogbo tẹ́ ń bá ṣe lẹ́yìn rẹ̀ àbá ni òun ló ní àṣẹ torí ẹlẹ́nu wọ́ọ̀rọ̀ ló lámùyá rẹ̀ òun ló ní gúùpù wọ́n ti sọ mm. èmi ò délé wọ́n fi tó létí àmọ́ ẹ dákun kí ni déètì tẹ̀ sọ ọ̀nà. thursday tó ń bọ̀ yìí ni on the twenty three. twenty three yes. dínrínlé dákun ọjọ́ thursday tí wọ́n sọ ohun hmm. tí wọ́n pè ní ọjọ́ on the twenty three ohun ṣé ó dà á lè rí jọ̀ọ́ sá. àlèrè àlèrè hmm, ọwọ́ ọ̀sán ni a dẹ̀ ní ju wákàtí mẹ́ta lọ́nbẹ̀ torí torí èdè òde àwọn fọ̀gá ni. Mm àmọ́ bá a bá délé bá a bá sọ fún ọ̀gá tó bá ti ní ká ṣeré ẹ ká ṣeré fún ọ. ọ̀gá ò tiẹ̀ ní àṣírí táyìn náà bá ti ṣe dáadáa sáwà yìí èmi bí dá yín lójú pé ọ̀gá ò ní àṣírí bẹ́ẹ̀ ṣeré alẹ́ èyí la ní àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe fún àṣírí. ẹ ṣe àmọ́ jẹ́ sọ kínní kan fún yín sẹ́wọ̀n hmm. pé mọ́níjà là wà àwa lálejò ṣeé ṣe tá a bá sọ fọ́gà ni àṣìṣe yàtọ̀ sí owó tẹ́ ẹ san fọ́gà <laughs> èmi máa ń gbowó lọ́tọ̀ o. kò sí wàhálà ah, kò sí wàhálà hmm, kò sí wàhálà. késekése là ń sọ nípa ẹ̀ tẹ́lẹ̀ kàṣàkàṣà ti wá dé báyìí bàbá késekése. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ilé agbọ́dẹmú tá à ń sọ yìí àwọn náà ṣekú pa bàbá mi olúwiwá tí wọn gbọ́njú mọ́. ìdílé agbọ́dẹmú. ọjà yìí lẹ́nu wọ́n jì ọ́ yà yín lẹ́nu àmọ́ o wọ́n jì ọ́ yé nílé agbádá mú wípé ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba sọ́sọ èmi pẹ̀lú wọn wọn ò wá kọ nǹkan kí nǹkan tí ìbá ṣẹlẹ̀ àjọ gbogbo mi wọn jọ mú mẹ́wàá lẹ̀. ibi tájà bá ń lọ ní kólókóló ẹ tẹ̀lé. gbàdégùn ìwà pásọ̀ káwa bẹ̀rẹ̀ ogun kájà lẹ́rù. a ọmọ Mushin olóòṣà. ẹ ń gbọ́. kíni o dákúmọ̀ àwọn kíni orúkọ onímọ̀ olórí ibú àti kíni àkọsílẹ̀ olórí ibú kọ́ o olórí ibú kì í ah, orí rẹ̀ bú ni. Ah, wọ́n kọ olórí ìbú kí o sì lọ lórí ìbú. kò lákọ̀ọ́ ni. ẹ̀fún ṣetán àníwúrà. ìyá lóde Ìbàdàn. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun kọ́rọ̀ mi wà lọ dàbí ọ̀rọ̀ MC tí wọ́n pè lọ pati bó ṣe dé pati ló bẹ̀rẹ̀ sí ní mọtí oríṣiríṣi ń gbọ́ mọtí tán tó yó bìrì wọ́n ní MC pé àwọn tí jó kàn MC àwọn tí ìjó kàn báyìí níjó ọmọ olókùn àtòkú ẹ̀ wíbaro wọn fi gbé kú èní yìí àwọn oníkan làjọ ṣe Chief Ibrahim. Ibrahim aládé àti ìyàwó wọn adéjọkẹ́ aládé aláṣẹ aladex hotel tó kárí ayé ilé yamilami tá a wà bí lónìí àwọn ni wọ́n máa bọ̀ báyìí láti wá fi ẹsẹ̀ rájò nígbà tí wọ́n pe <laughs> ògbóǹtarìgì akọrin nì ajúgbajà ìlú mọ̀ká OPP ó pọ̀ pa OPG ó pọ̀ gan ẹ bá mi pàtẹ́wọ́ fún Àlàní ọmọ ìyá Òṣogbo. Àlàní ọmọ ìyá Òṣogbo. Àlàní ọmọ ìyá Òṣogbo. ó pọ̀ ọmọ ìyá Òṣogbo. ó pọ̀ àlàkẹ́ tí sọmọ ìyá òṣogbo. ìbáṣọ ọ̀gá mi. òdèrè. ń rẹ̀. torí bàbá ti pọ̀tó ní o ti padà pọ̀tó ní o. bẹ́ẹ̀ ni o. ẹ̀dẹ́kẹ́jẹjẹ ẹ̀dẹ́kẹ́jẹjẹ wọ́n ti gbẹdọ́ gbẹdọ́. lọ́rọ̀. ẹni dáhìn. ẹni dáhìn. ẹ parọ́. jígájígá sẹ́rò délẹ̀ jígájígá sẹ́rò délẹ̀. ìbọ̀dọ̀ ti kọ́kọ́ lọ sí. ẹni rẹ̀ ní dòdò mi rẹ̀ ní mímí o. domi domi domi domi ní o domi domi domi domi. domi domi domi ṣe domi. bí o ṣe jẹ́nu. ó ti jẹ̀bi kù. ibi tó gbé mi náà yín kankan. èyí tó gbé mi làbí tí mi ò mọ̀. ìgbà tí mo dé ni mo realize pé mọ́mì mi ò sí nílé dáàdì mi ò sí nílé èmi nìkan ni mo wà nílé kó lè wọlé kó wá gba kóńdó. àti wọlé ò kò le hmm. torí mi kọ́ ni mò ń rúgbá lọ́sàn-án ṣogbo títí gbà láṣà lọ́dún. nǹkan ti bàjẹ́ nìyẹn. fifty k mo rò pé òòṣà òkè tanná lásán fẹ̀yìn nìkan ni. òòṣà òkè lè má tanná fún mi ṣùgbọ́n òòṣà òkè lè tanná fún ìyá tó dẹ̀jẹ̀ sí yín lójú ẹ pè wọ́n wọlé kẹ́ lọ fún wọn ní kóńdó. bàbá onífìlà wọn bá yín kọ́ ẹ̀ ń parẹ́. Ah! tẹ́gbọ́n wọlé wọn mọ̀ yín ní tí wọ́n sẹ́yìn sí yín látẹ̀yìn. táyọ̀ lẹ́yìn ń bẹ̀rẹ̀ tiwa kí lọ́tẹ̀ wọn bí come partnership mi ni. partner partnership. ṣé lè tó dàbí kútẹ́lù. ẹ kàn lè fojú kútẹ́lù wo fúbọ́là lòun náà tẹ́ẹ̀ ń gbà. olóde mẹ́ta yìí. ah ẹ fi olóde mẹ́ta lẹ o ẹni mo fẹ́ ẹ̀ndì kárí àmì pẹ̀lú rẹ̀. wọ́n ìwà bẹ́ẹ̀ kókó sí kó jọ. inú bàbá ọkọ mi ẹ calm ah. down you don't have to be rude ẹ mọ mi rí. tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù máa pe ọ̀rẹ́ mi kan náà ábá mi tì wọ́n mọ́ gádùn. Ah. káwọn máa dà mí láàmú káàkiri mọ́ lọ́ọ́ hmm. ni wọ́n ń gbọ́ ogun oríire ọ̀sẹ̀ oríire ajíjọlá ànábìrẹ́ oríire two hundred mo rògùn oríire wa àwọn ọmọ bògùn jẹ wọn kọ wọn sórí rẹ. bàbá mi dì eh! wọn á sanjọ <laughs> wọn á rògùn wọn lò. ṣé oògùn agége àbírú oògùn èwo. wọ́n sọ fẹ́mi wípé èmi jẹ́ ọmọ Ṣàngó pé ṣé sàásù lèmi ni. bẹ́ẹ̀ ni sẹ́ńgbà tẹ wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe ṣe rè hmm. ẹ̀ka pàrọ̀ bíi sàásù. ìdí tèmi fi gbà pé ara Ṣàngó ni wọ́n hmm. wọ́n jọ bàbá yọngi sáyẹnì portable. bẹ́ẹ̀ ni ìwọ dídùn. tó bá kọ wájú sí yín kẹta tó bá kọ ẹ̀yìn sí yín kẹta tó bá kú ẹ̀yìn nìkan kẹ tó rẹ̀ yín pa. ohun tó ń sọ ni wípé àwọn tó dáfá fún ìfà àwọn náà ni a fi kó. mo darúgbó ọdẹ tí ń tolú mo di ògbólógbò ọdẹ tí ń wọ ògòǹgò láàtàn bí ọmọ aráyé bá ń gúnyán nínú odó ìdágìrì a sì dá ilẹ̀ lẹ̀. láyé fáwọnà. ìlú ìlú torí gbàdámọ̀ láíláí kájà wa tẹ́rí kí kábọ̀rù ẹ̀gùn ká ìlàjà lọ ọ̀rọ̀ òní lè calling your partner condescending names is not cool at all. Sherry, ni ayé tá a wà yìí àkọlé ọkọ àtìyàwó ó lọ fa àgọ́. ẹ ẹ ṣọfẹ gbọ́ ṣọfẹ gbọ́ I think I made a mistake about you. I think ọgá gbé ìbò ránu lọ gbogbo ìbò. ìwọ náà kò sí ìdánù jáde gbogbo. ó mọ̀ pé tí obìnrin bá ti ń sá tó ń sáré tán wọn fẹ́ lóra wọ ẹni wọn fẹ́ lóra wọ ẹni. ìwọ náà wá wọ̀rọ̀ kó o fi ṣàdá. ìwọ ń ṣiṣẹ́ òun ò ṣiṣẹ́ how convenient is it for you láti fẹ́ ọkọ ẹ sílé instead kò fẹ́ sílé. a million naira is a change there kò máa fi weekend. if you know the right thing to do. Jide, o ti bà ayé mi jẹ́. Ah, kí ló ṣẹlẹ̀. Ah, mo béèrè lọ́wọ́ ọmọ mi pé who asked you to eat the chocolate ó mọ nǹkan tó fi dá mi lóhùn. my daddy tó tọ́jú mi. hey we will just turn deaf to ears. deaf. money at cuisine now. Oh, In our relationship. Dumbhead. I was abused, tortured, embarrassed. I was bullied and brutalized. Ta ló ní ID card? Ẹ̀jẹ̀ uh, uh. ta ah. Who is James Kaka?